السلام عليكم ورحمة الله وبركاته ní jùmọ̀ tó kọjá níbi tàbíru suratul jinn ibi ayà láti dúró ní wà aláwí tàkọ́ mú alàkọ̀ríkọ́ láàpẹ̀ ìnáwó ما أجرق لنفسنا فيه ومن يرد أن ذكر ربه يسلكه عذابا àti sọ ọ̀nà táwọn apá àti tú wọ́n tú lórí wípé tá a bá fẹ́ tútọ̀ rí kọ́ tá a bá kú rí kọ́ ẹ̀ pé koríko ní tó jẹ́ alù tó jẹ́ ti àdí tó jẹ́ ti marifa pé tó jẹ́ tọ̀ríkọ̀ islam hmm. tó bá jẹ́ tọ̀ríkọ̀ islam láti sọ pé tọ̀ nínú nǹkan tọ́lọ́wọ́n ọba tó fi hàn nábì ó ní àwọn nípa àwọn àlùsùnú àlètò fún wọn fáwọn àlè mọ́ka ibi tán bá dúró dédé lórí islam ni á fọ wọn lómi tó pọ̀ lòdì wọ́n tó lọ́wọ́ ojú kọ̀ rí kọ̀ ẹ̀ sí pé tán bá dúró dédé pé orí ọ̀nà tán wà yẹn náà wọ́n ti lókun òkú ń á ṣèdẹ̀ra fún un tí ó bẹ́ẹ̀ tí ó wà jẹ́ ìsìnkìrọ́jù ti bàjẹ́ tí wọ́n fi ní fura tóbi tọ́lọ́ wọn bá pa wọ́n rẹ́ ẹ̀ka ni ó pa wọ́n méjèèjì náà àwọn apáàtú alẹ́sàlàyé ọ̀rọ̀ ọmọkùnrin fàtọ́ ọ̀dà àwọn àánú tí alimọ́nù kò tóbi fàtọ́ kò tóbi mú yẹn wá pé ikú máa sọ pé ayé nà máa kánà lè má kánà lè má lè ẹ̀ náà máa kánà lè má lù hana fẹ́fẹ́ wọn lò ayẹ tọ ọlọ́run ní wọn yóò rí amíkẹ̀rọ mi yìí ẹni tó bá tọ́ èrè tó lójú kò which is Quran ẹ̀fẹ́ tá a bá ti kọ́kọ́ tó máa tapọ̀ zikiru rọ̀ ní Quran àti títù màmí Quran ní pèlè zikiru ààrẹ. ومن أعرض عن ذكري فإن له معيشة ومن يعش عن ذكر الرحمن يقيد له الشيطان ذكر يعني القرآن náà bàbá kúrán sàlàyé ṣẹ̀wá ẹ̀sẹ̀ǹdẹ̀ sí tùmọ̀ mi kìí ṣe ká tú pé ẹni tí ń ṣe máa ti ọlọ́run ọba ní àná ṣẹ̀wọ̀n sáà àwọn àyà mi lè gbé méjèèjì ṣùgbọ́n ká máa ìlú sí láìsẹ̀ bá díkì ọ̀rọ̀bì ọ̀rọ̀bì òun ní àǹfààní rẹ̀ ní kí ẹ mọ̀ pé díkìrù téèyàn lè pè tí ó fi lé ìmọ̀ lọ ẹni tí téèyàn bá fi ń ṣe tó bá fi yọ kùránì kú níbẹ̀ ó súnmọ́ kọ́kàn rẹ̀ lè tẹ́lá sì ti wà àwọn àwùjọ àwọn táyà pàtàkì ló kọjá olùkùránì ní sàfẹ́kù ẹ̀fẹ́ tó gba àwọn líle líle àgbà kù táàdì kéde sí kọ́dà gan ẹni tí òkè ogun rẹ̀ kó dé ẹni tí èké ó kò sí mọ̀rọ́ kọ́bà yẹn ìmọ̀lẹ̀ ní kùránì èyí tó agbọ́dọ̀ ọlọ́run ẹni tó bá kọ́ ní ẹ̀rí kò bí ìlàjì ọlọ́run ọba rẹ̀ tẹ̀sílùkù àdáàbà fàá ìyá tí ó lè lè lórí òun ni ọlọ́run ọba ó tiẹ̀ yẹ wọ̀ hmm? ká tì ká wọnú nǹkan hmm? òun ni wọ́n ń pè ní asfalk téèyàn bá ti wọnú rẹ̀ tán wọ́n rò pé èèyàn ti sùúrù pẹ̀ òun láti pe sálíkù ní sálíkù لمن سلك طريقا أي من اتخذ طريقا دخل في ذلك الطريق إيه òní òun làá fi ń pe àtìlk làá fi ń pe wáyà mẹ́ntìlk torí pé ó ní kọ́pà náà bá ní kọ́pà náà yóò wá líǹkì nǹkan mi so lẹ́nu pé sábà ti wo hadith Abu Darda àbàdí ti mọ́sálá kà sọ̀rọ̀ ìgbàlẹ̀ sẹ́yìn ẹ̀rọ sọ pé ti mọ́sálá sọ̀rọ̀ ìgbàlẹ̀ ẹ̀yìn ẹ̀ẹ̀ẹ̀ sábẹ̀sẹ̀ náà àbí sáhàwà báwọn náà sọ̀rọ̀ ìgbàlẹ̀ sí pé ó gbọ́dọ̀ líǹkì ìyàmọ́ ẹ̀ ó dàbí kẹ́

pé dàtí ti yẹ sílùkù ọlọ́run ọba yóò mú ẹni yẹn tí ó ṣe ìrọ́bù àbíkí ìrọ́bù yìí yóò mú wọ àbábá fàkàdà ìyà tí ó le tó ṣe pé nìsí yóò máa mẹ́lì ìyà yẹn lè apply sí ilé ayé kò lè apply fún abẹ́lẹ́ ọ̀bà kó kàlámà rí wa rọrùn ọ̀sẹ̀ tó lọ́ba kàlámà rí ìyẹn rọrùn lẹ́gbàá tẹ́ ẹ bá ní ìmọ̀ èyí ó mọ irú ìyà tí ń jẹ àwọn èèyàn sílé ayé wọn dà fún ní ìmọ̀ ìmọ̀fẹ́ gbọ́mílé kéèyàn má ní ọ̀rọ̀ ilé ayé ìmọ̀mẹ́kì kan wà tí kọ́ torí pé tó fà á ní pé ní lẹ́bù tẹ́ ọkọ̀ ní ilé ayé before anything kó o tẹ́ ìmọ̀ ronú mínì ẹ̀gbọ́n yá nígbà pé mínì ni pé purpose tó wà háyà kéèyàn tó lè máa ronú pé ah, ilé ayé wà mínì fún ọ̀rọ̀ oúnjẹ gbọ̀rọ̀ kọ́ lọ kó tí yóò bá sì jẹun yẹn ló mí nísìnyí báyìí jẹ́ ìpínlẹ̀ ìsàkùn tí wọ́n bá sọ fún yẹn pé alágbájá ah, ó yẹ kó ní tìjú wọ́ọ̀dù tí yẹn ní tìjú is an ideal value kan ni tó ṣe yí pé lẹ́yìn ìgbà tí yẹn bá fẹ̀ kan mọ wọ́ọ̀tì ara rẹ̀ fún tó mọ̀ pé òun ní ṣe òun ní wọ́ọ̀tì kan jẹ́ mọ̀ pé ah, no I should not do this ṣẹ́ẹ́rẹ́ ni tó bá wà ń sálẹ̀ bá wá sí òfin ìròyìn jẹjẹ òun ní sọ̀rọ̀ value lẹ́sìn tí wọ́n ti láwọn ọmọ mọ́tò gbogbo pẹ̀ ẹ̀kẹ́ ẹnìkan sọ fún wa ní ọ̀sán ọ̀rẹ́ tó sọ fún wa náà wọ́n mọ́ ọmọ mọ́tò ẹ̀gbọ́ bóyá wọn lásán ní ọdún ọgbà pé àtẹ́yìn ẹni mú mi ò ó sì bọ́ sókòtò ó bọ́ sókòtò yóò ó sì yàgbẹ́ lọ́wọ́ ẹ̀gbọ́ ìyá náà ti yàgbẹ́ ó sì ti yí mọ́tò ẹ̀ táwọn yàgbẹ́ ah eré yàgbẹ́ kan sá lọ <laughs> irú lẹ́bù yẹn lẹ́bù sàlẹ̀sàlẹ̀ pátápátá ló wà pé náà ah, kẹwàá pé ayà ah, fún jẹ́sí fọ́tòkòtò lẹ́bù survivor pé lẹ́bù tó súnmọ́ ánìmá hmm? lẹ́bù tó súnmọ́ ánìmá pátápátá òun lẹ́nu tó ẹgbẹ́ survivor nìkan ní bàtí kò lè rí mí nì ẹgbọ́n so sẹ́ni torí pé tí èèyàn bá ti ìwé oúnjẹ ibi èèyàn survivor bá bẹ̀rẹ̀ bá ti rí ṣe èyí sábà ronú mí nì òun ni èyẹ fi mọ irú ìgbádùn téèyàn ń gbádùn ọ̀nà tó bá tó rẹ́ni tó ní nǹkan tí wò ní tó wá kọ̀m̀plẹ̀ fóhun ògbádùn àwọn tó wò ní ìmọ̀ ṣẹ́rọ àkùrán pé wọ̀n àrùbà dígírí ẹ̀ẹ́dàlọ́wọ́ anybody tó wá fi lè tọ́ ìwé kóbi lànà ọlọ́ social Quran kò sí bó ṣe òkú nítorí tó ẹgbẹ́ yóò àyà rẹ̀ ó mọ̀ fún pẹpẹ kọ́dọ̀ ó lè máa ní suicide pọ̀ ó ń fẹ́ para ẹ̀ bọ́sẹ̀ pé níta ẹ̀yìn ó máa envy rẹ̀ ẹ̀yìn sára àwọn gbogbo àwọn èèyàn tó pé ní ti àwọn ọmọ mẹ́ta àwọn èèyàn tí wọ́n jẹ́ kí àwọn èèyàn dùn kọ̀mẹ́díà ní ẹ̀ǹtí joseph tó bá ti dá wà báyìí ìrònú ńláńlá ni wọ́n fi ń lo drug sòtọ́nà ń bá sàánú èèyàn tọrọ jíjẹ bá yọ kú tí wọn náà lè ronú sí mi ni tó bá wà lẹ́bùn kan náà pẹ̀lú ẹni tóun náà rán mi ṣe ìwé ìpín láìsí jẹ yóò rọrùn jù lọ fúnra yóò wà nbs bẹ́ẹ̀ gbogbo tí ẹ̀ bá nílé ayé ẹ̀ òun náà mọ ní fìtínà rẹ̀ tí ó bá wà fún un. sọmọ bọ sísè àní àní nínú àwọn orí ọlọ́run wa pé pé ẹ ká máa dúpẹ́ rẹ̀ lọ́tọ̀ torí sí alhamdulilá ibi tó yé wa mọ àdúgbò kó gáàdì wa náà tẹ̀sí ṣe rí báwa àtàwọn ìyàwó wa ṣe ń lé kódà tó bá ní lọ́wọ́ àwọn tí wọ́n lówó jù wá lọ wọn ò rí báàlù táwọn arí láwọn ìyàwó wa láwọn ìyàwó tó ń ó tọ́ ń sọ fún àwọn tí wọ́n nípò àti wọn lọ irú bálẹ̀ tẹ́yìn ní lára ìyàwó tí kò bẹ́ẹ̀ ṣe ní mọ́ọ̀sì àwọn òwe àwọn kan ti ra wọn òwe kan dẹ́yìn irú nǹkan táwa ń ṣe láàrin ara wa fún àfẹ́tẹ̀lọ́lù báyìí pẹ̀lú díẹ̀ díẹ̀ náà là ń ṣe táwọn táwọn ọmọ fi tókà alhamdulillah dúpẹ́ fọlọ́ àwọn ń ṣe much much more ebi kọ́ làwọn ohun ìgbà táǹkì tẹ bá mọ owó táwọn tí wọn olóṣèlú ní gbogbo wọn tán kó fáwọn aṣẹ́wó wọn tó fáwọn aṣẹ́wó wọn yìí tó kọ́ ní sèwọ́n tó ń bá wọn dùn ní táwọn nìkan wọn ní wọn ò sì lágbára àti tún béèrè fún òbí dẹ́sí lọ. so ìyá ńláńlá ni wọ́n ń jẹ wọ́n abẹ́ lọ́wọ́ ọba ó sàlámà lè wá wọ́n ìgbà yìí fẹ́ tó bá ṣe á lè appreciate ìmọ̀ nípa ni tó tún kẹrẹ́ ni tí ò bá sí lọ́wọ́ tí fẹ́ẹ́ tó survival ló wà kò ní lè ronú mí kò ní lè ronú mí lẹ́tù tó kéré jù ní physiological level òun ni ọ̀rọ̀ sọ̀bálà jíjẹ mọ́ mu wíwá sọ lẹ́yìn rẹ̀ tán ló kan psychological level òkè lókè ní recognition wa tẹ́lẹ̀ tí ò bá sì jẹun kẹ́ni wọ́n fẹ́ fi jóye òun làwọn ọmọ fi ń kọ́ ẹ̀sìn pé àwọn àti ìyá rèé wọ́n ló sì lọ lè kó owó ńlá náà kọ́ ọba wọn ni káwọn fojú oyè ìlú àwọn ó ti yanjú ọ̀rọ̀ what but ó tún yẹ fún recognition hmm? kọ́lù ṣe tí wọ́n ti kó kalẹ̀ fún torí wọ́n ti ní ìjẹ̀ fún oúnjẹ yẹn tó ti nílùú oúnjẹ lónà ti ní ìdílé ẹ̀ láìpò gbọ́dọ̀ ló tí yóò bá sí ìkú hmm? òun lẹ́sìn pé ẹ̀ lé láíláí pòfẹ́sọ̀ tó pé seventy years tó rí táyà ìgbẹ́sí ìmọ̀lẹ́rí tẹ̀fẹ́ òkú ẹgbẹ́ kó ti ya. Saya láti apára sílé ìlú máa ní ẹ̀yìn ọ̀pẹ́ olùgbàgbé ìjọba náà kò dàbí bá àti ìjòkó báyìí ní ini fílíìsì ní ògbé tí wá dúró bẹ̀rẹ̀ kàfíìrì ìjọ ọdún máa pẹ́ pé ẹ̀yìn sílẹ̀ tẹ̀ wá lálẹ́ wà lọ èyí kí ló bẹ̀rẹ̀ tí máa ń kọ́ ìrẹsì kí ló dé ọ̀pọ̀ lọ́mọ sí ìwé the next tó mọ̀ wá ni pé ìyàwó náà ti dàgbà yóò mọ̀ wá wá àwọn ọmọ àwọn ọmọ ti travel tó àgbo òun tó ń dà àwọn ọmọ ọmọ káwọn jọ máa ṣeré yóò lọ sí ìlú òyìnbó tó bá sí ìlú òyìnbó ọmọ ọ̀ráyè ọmọ ọ̀ráyè kan gbogbo ọ̀dọ̀ sára rí báyìí àwọn àgbàlagbà ó mọ̀ wá wára wọn káwọn ọ̀dọ̀ ẹ̀fọ́ mọ̀ wára wọn lọ àwọn àgbàlagbà mọ̀ wára wọn lọ jù àwọn àgbàlagbà mọ̀ wára wọn lọ jù ẹ̀rọ ìmẹ́tí ti ṣe nàìjíríà ti dáa léò ìdẹ́gbẹ̀ àdìsọ́ táwọn fún jùlọ lẹ́wọ̀n ìbára sílé ṣe wáyé gbogbo wájú òkú yìí tí ń wá láyé rẹ̀ ìlú recognition ṣe gbogbo àwọn kan bá nínú ìdùnnú rẹ̀ kẹ́nìkan wá dé náà fúdẹ́ǹtì kò wá pípẹ́ àpọ̀ ìlú ṣe mọ̀ pé recognition rẹ̀ kọ́ fún mi ni inú ló fi tẹ́lẹ̀jọ́ inú ló fi tẹ́lẹ̀ àwọn tó lọ́ọ̀tì mi ìnáwó àwọn ẹ̀kẹ́ mọ̀ pé wọ́n ah, káwọn sílẹ̀ǹtì ẹ̀ máa pè é káàbí tí wọ́n abẹ́sẹ̀ nǹkan ìnváìtì rẹ̀ ọ̀rọ̀ oúnjẹ ti kú tó láìpẹ́ wọn ò le púpọ̀ pọ̀ kò sí nǹkan tó máa balẹ̀ nípa ìrìn àlẹ́yìn àlàáfíà tó ju ìmọ̀ àti àti ẹ̀rọ everybody because ẹni láìpẹ́ yìí ní tí òyìnbó gbélé lórí mistake ńláńlá ni ọgbọ́n ní sì ga kò sì lè wọ́ ó gbé e lórí freedom never hmm? be free kò ní jẹ́ ẹ̀ máa freedom máa dálẹ̀ fún un ǹjẹ́ ẹ̀ máa pọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó láwọn ọba dá ní tó dáa fún wọn ní ká túùsì fún wọn rádà kan túùsì fún wọn ọ̀pọ̀lọpọ̀ ìyẹn ìjẹ́gẹ̀ẹ́ bá ti tà àkàntó ìjọ ìṣẹ̀lẹ̀ yóò dà wọ́n ní confusion ní tọ́jú wọn dálẹ̀ fún un bí gbogbo wa ṣe wà yìí ní ṣùgbọ́n bàbá fẹ́ fẹ́ yàwó nínú àwọn ìyàwó lọ́fẹ́ ẹyọ kan náà ló wá ká fẹ́ àmì méjì tẹ́sán bá dobìnrin mẹ́wàá ṣe ọgbọ̀n ó padà dààmú ni kò mú kan wọ́n wà sí tẹ̀lé ìdá ọkàn mi tó lọ báyìí ọkàn mi tó lọ báyìí lọ́wọ́ confusion ló dáná freedom ara àti máa ń bí excess freedom ara àti máa ń bí ti lákọ̀ọ́kọ́ excess freedom nínú líìsì lákọ̀ọ́kọ́ èyí sáà àwọn òṣìṣẹ́ ìbá tí wọ́n sọ pé bẹ́ẹ̀ mọ̀ sí à mo fẹ́ sinmi mo fẹ́ sinmi tó bá ti free ó padà fún ma ojú lókòó fi táìmù rẹ̀ wàhálà tún ni owó tí wọ́n sọ fún ìbá rí táyà ní fún sọ pé méje kí n lọ ní gbogbo ọ̀dọ̀ fẹ́ máa ṣe kọ́ńtàkà ọ̀hún tó fẹ́ ṣe kí nìkan fi ti sí kí nìkan owó náà sọ sinmi bọ́ ti ní ní tẹ́ bá ti gbàdúgbà pé kí ni màá ti ṣe suspended freedom náà sí wúlò mẹ́fà then two freedom máa ń dékè wà lọ tẹ́ ẹ bá sọ pé this animal is free kò lókun lọ́rùn ìṣòro lọ. because iṣẹ́ ńlá ńlá ni pé kí wọ́n kó nǹkan tó pọ̀ kan kó máa tó bẹ́ẹ̀ ṣe gan. ẹ̀gbọ́n kí lẹ́rù bó bá sí àwọn èèyàn fi pọ̀ tí mo ní bẹ́ẹ̀ ṣe ń ta pọ̀ táwọn kánsẹ́lọ̀ fi pọ̀ táwọn èèyàn fi ń jẹ́ pẹ̀lú kánsẹ́lẹ̀ nǹkan pọ̀ tí ó ṣe ni ó tún dà lóru wá ọ̀nà wọlé bọ́ sọ́kọlọ rẹ̀ tó ń gbé ọkọ wọn ló ń lọ ìgbà yìí. so torí pé yóò máa fi lè tó bá fi lè yọ ọlọ́run bá kó ní àtọ́ òun lọ and you are free you have the time to yourself tó bá mi tó bá fi ṣe tán báyìí kó bá tó máa gbé ìlú bẹ́ẹ̀ fi time lè ṣe. bóun ti pray lọ́gùn yẹn ti leave ìdáhùn yẹn ti wo ó lọ́sàn tó ń fẹ́ tú sí ní ilé ọlọ́run kò dá àwọn ẹranko bọ̀tẹ̀ báwọn wá kọ̀ sí màá já ìmúra ẹgbẹ́ kọ̀ sí màá já wọn ò gún o ó lọ kó ńlá náírà wọ́n bá tó bá ń ṣe kúrọ́ọ̀lù bá ń fẹsẹ̀ ní ìfọ̀ mẹ́rin bí ajá ó lè lọ tó fún fẹsẹ̀ ibi tó gbé wọ́n jù sí inú jọ́ngù hmm? so òun lọ̀rọ̀ tó náà bá ń gbé wọn yóò lè lọ́ọ́ yẹ síkú àdábà ìyá ńlá ńlá tó lé yóò jẹ yóò jẹ láyé ó sì jẹ lọ hmm? yóò jẹ láyé ó jẹ lọ lẹ́yìn ìgbà yẹn ọlọ́run bá sọ fún wa wípé wà á nà masajida lillah fàlà tẹ́lẹ̀ ọmọ àbọ́dì àwọn ọba tó tún fi ránṣẹ́ sí ní ànábì. Hmm? wàhálà ìsájà lè láì fi ọ̀rọ̀ táwọn àlìjànú sọ kò sì ní ṣe pẹ̀lú nǹkan tí wọ́n bìí bá kẹta àwọn yòókù bọ̀ wá eléyìí wàhálà ìsájà lè lá nínú nǹkan táwọn afáàtú wọ́n ti tèmi ẹ̀ náà ó ní wípé kájẹ́ kó ń jẹ́ àkù ó jẹ́ máa àbúkù lórí kúhíyà ìláyà yàrá mi jùm láti máa mú híyà ìláyà nínú tọ́lọ́ ọba fi ránṣẹ́ sí mi ni wípé alẹ́ ìsájà lè lá hmm? ẹ̀kẹ́ tọ́rọ pé bọ́yá àlùjànnú ní sọ pé wà á nà ìgbàgbà ìwé wà á nà ámàlìlábi á nà ìgbàgbà ìjà lè lápapọ̀ ilé ìbáyìí ọ̀rọ̀ ọlọ́run ọba tó fi rẹ́ni sáà nàbí gbára nǹkan tó fẹ́ kó sọ fún wọn náà inú jẹ́ kó kó náà ọba fi sọ báyìí ọ̀la ọ̀hánà ìmọ̀lájú bí wọn ọdún òní wípé àwọn tán jẹ́ kékeré àwọn tán jẹ́ kékeré maka tán jẹ́ kòrèṣì ara nǹkan tán fi ń sakọ ara àkàtà fi ń sakọ òun ni bí wọ́n sọ fáwọn pé àwọn ni àwọn tí àwọn nílé ọlọ́run kàábà ń bẹ lára àkàtà fi ń gbà yìí hmm? wọ́n sọ pé àwọn ni áwùlìyá òǹlà àwọn lẹni tí ń mójútó ọlọ́run lọ́wọ́ bí wà máa kánú áwùlìyá àwọn in áwùlìyá òwú ilẹ̀ lọ́tàkùn wà máa ká náà sọ̀lá fún ìdàgbé ìlà mọ̀ká àpapọ̀ sí ẹ̀ àbí ibi lóòótọ́ ẹ̀yìn lẹ jẹ́ pọ̀ tó dé àǹkú ah. ó fẹ́ mú mi ní ó fẹ́ mú mi ẹ̀dáfẹ́ bá fún lómi ó wà láwítà kọ mú láǹkà láàkì náà máa gára fún ẹbá fún ní máa àdìgádà fún ìtọ́lọ́run ti sọ ni pé in tí kòrẹ́ṣì tí wọ́n fi ń gba yìí ni pé wọ́n lé kàrà àwọn ilé ọlọ́run hmm? ilé ọlọ́run ilé ọlọ́run ọlọ́run wọn sọ fún mi ilé ìtànàjẹ́ náà bá bẹ́ pẹ̀ ilé ẹ̀sùn ẹ̀lì dé ìtòlá àbí tọ́ nǹkan tí bá ń mú yìí báyàn tó jẹ́ bẹ́ ìtòlá kàlímẹ́dà kúntùm táàbù lónà bẹ́ẹ̀ wọ̀nyí ṣẹgbọ́n mi bóyá tí mo lè fi wé ló fi yé yín ó dàbí kan pé lágbájá ò lóṣèlú káàkiri rẹ̀ pátì wo ló wà ní ah, pátì báyìí mo wà ṣé pátì òun náà ló wà tó fi di president oníjẹ ṣẹlẹ̀ ìtumọ̀ pé gbogbo yìí tó nílé ayé pátì ló fọ̀ dẹ́kíléwádé tó wá fi àti pátì nígbà tí wọ́n bá fowó rẹ̀ òun ìkí eh, ló dé ẹgbó ti lọ́lọ́n fi líǹkì ìdẹ̀ra kùrẹ́ṣì mọ́ fàlẹ́yà àbùdú rọ́bà handelbait pé iyì wọn pátápátá òun náà ní maka òun ní kaaba tọ̀ náà tó bá rí bẹ́ẹ̀ inú nǹkan tó náà fẹ́ fẹ́ tí wà níbo alẹ́lùmọ́ sáájídà lè la gbogbo àwọn mọ́sálásí ọlọ́run ọba lónìí ọtọ́ báyìí kọ́lọ́run lórí táwọn náà sì mọ̀ wọ̀mí júmílẹ̀ tẹ̀ áàdì mọ́sáájí òní masjid al-haram lọ fàlàtà ló mọ àwọn ọ̀dà ẹ má pè nǹkan kan ní ìpàkọ̀ ọlọ́ ikọ́ tó ibi ọlọ́run lẹ́sẹ̀ yìí òun náà sì ní yìí ìbùnà àṣírò sàlàyé pé áyà yìí a lè fi kó lè gbogbo mọ̀sáàjì mọ́sálásí bẹ̀ ní gbogbo àgbáyé a sì lè fi kó lè mọ́sálásí haram pé ọlọ́run ọba kan wà á ní flora tó gbó fẹ́ gbé tóbi tí ọlọ́run bá máa ń sọ bẹ́ẹ̀ ẹ̀wọ̀ ọlọ́run sọ pé wà ọmọ àwọn ẹ̀hìn làmá sáàdà ó lò sùlà àwọn àjọ ní wọ́n tó gba òjíṣẹ́ rọ ẹyọ kan náà wọ́n rántí wọn pé alẹ́ fún nǹkan ní flora tó bá fẹ́ jẹ́ tóbi ipe dàbí mọ́sálásí tó gbé mọ́sálásí ní pípé kàábà lọ́wọ́ àwọn ọba ń wí pété bá ti tọ́wọ́ bá ti tọ́ra ọkùnrin náà kọ masáájì ìdílé máa ń lò dẹ́sítà pé wọn ò mọ mọ́sálásí kẹ̀kẹ́ ń bá wọn ju kàábà nìkan wà mọ́ ní abúlámù ní mama náà masáájì dàgbà àní sàlàfíà sí fa àwọn tí wọ́n tọ́lọ̀ bá yóò dé masáájì ìdílé wí náà kàábà nìkan náà ni wọ́n kọjá wẹ̀ ọlọ́run bá máa ń pè é òun ìsàkiri tí gbogbo àwọn mọ̀sálàmì gbọ́ tábà òun gbígbà àwọn kíláàsì yòókù kọ àwọn tó tẹ̀lé kábà gẹ́gbó ṣe gbá nẹ́bì lówó náà ni àwọ́lò rúsúlì àwọn rúsúlù yòókù náà kọ wọ́n tẹ̀lé tó sábà fi lè pa nẹ́bì lówó lówó rọ ọ̀pẹ́ pàkọ́mọ̀ ní ìlànà kádà rúsúlà ibọ̀ ọlọ́run bá sọ bẹ́ẹ̀ fún wọn nígbà tẹ ẹ bá mọ̀ yìí pé wọ́n lè mọ̀ sáájà lè la láàmù tó wà bẹ́ẹ̀ ní lédè lágbáwá láàmù máa ń jẹ́ láàmù ìmọ̀lùk máa ń jẹ́ láàmù ìfìmọ̀ hmm? láàmù pé lágbájá ló ní nǹkan yìí láàmù pé lágbájá ní nǹkan yìí bọ́ tẹ́ ẹ bá wo láàmù tó wà ń bí báyìí pẹ̀lú tọ́lọ́wọ́n bá kọ tẹ̀lé láàmù ọkùn. ẹ̀yẹ́ kí n fún yín tí ó àwọn afá ti sọ̀rọ̀ láàmù ìtọ́ kẹwàá owó ìyapa ẹnu wọn. sábà níbi àyà ìnáwó sọ́dà ọ̀tún pẹ̀lú kọ̀ọ̀rọ̀ mùsàkì. ìdí mú kọ̀ọ̀rọ̀ tó wà mẹ́ àwọn tí wọ́n ní ní ká tú ni àbáwọn tó tọ́ sí sọ̀rọ̀ pé ìbá òkú ni àwọn tó tọ́ sí ni tó lámúlẹ̀ tẹ̀kọ́ fún tẹ́lá wá sọ pé àwọn tó tọ́ sí ni ìyẹn ní ìlàpù tó wà láàrin ìmọ̀ Malik àti ìmọ̀ Shafi nípa pé àwọn òwúlá fún zaka ìmọ̀ Shafi tẹ́ ẹ bá nígbà kan rẹ̀ tó bá jẹ́ fún àwọn ajẹ́ twenty five thousand naira àwọn àwọn mẹ́jẹ̀ẹ̀jọ ẹ gbọ́dọ̀ pín kárí wọn. Hmm? ẹ gbọ́dọ̀ pín kárí wọn pé bó ti five thousand fún fàkíyọ̀ two thousand fún mẹ́sìkì tí ó kò pín báwọn. ìmọ̀ ìṣàfihàn lóko. Imam Malik pé wọn tó bá tilẹ̀ fún símpù kan nínú ẹ̀ ó ti tó láàmù ta ní ń tú láàmù lọ́sí ta ní tú láàmù ìṣẹ̀lẹ̀ ọ̀pọ̀ àmì tàbá tó dé láàmù ìwòlì pípé àwọn àyí àwọn ni wọ́n ní nǹkan àwọn àyí àwọn ni wọ́n kọ́ sí nǹkan ta ní tú láàmù lọ́sí ta ní tú láàmù ìṣẹ̀lẹ̀ ẹni tó bá sọ wípé àwọn yìí ni wọ́n ní nǹkan yìí nǹkan tó bá jẹ́ nǹkan èèyàn ó gbọ́dọ̀ lọ́dọ̀ gbogbo ni bẹ́ẹ̀ni bọ̀ wọ́n ní lágbájá kọ́ sí nǹkan yìí ẹgbọ́n mi yé yẹ́ tó bá ẹgbẹ́ tó bá sàti sọ fún sáàtì fún ṣẹgbọ́n mi yé ní ìsìnká ìpé wọ́n ní ah, àwọn tó wà lẹ́yìn tọ ọmọ ọba ni wọ́n yẹ márùn-ún àwa mú ẹnìkan nù àfijọba èsè ọ̀sùn kò dìbà sábà tó fún gbogbo wọn because ẹni tó fẹ̀kan pọ́sùnà lẹ́la fún nínú wọn bọ̀ wọ́n láwọn ẹni yìí wọ́n ní nǹkan yìí ẹ̀ẹ́dẹ́ fẹ́nìkan kẹmọ́ fẹ́nìkan gọ́ọ̀sì olófẹ̀kan ní ẹn tó bá mú láàmù ìmọ̀lùk ní ṣáàfẹ́ ìtura malik ìtura láàmù ìlẹ́sẹ̀ wọ́n sì lò láàmù méjèèjì kí làwọn mọ̀lẹ́kí àwọn ti ṣe tẹ̀lé àwọn ní òkè ọlọ́run bá dákọ̀ mẹ́jọ nígbà àmọ́ wá ní ìgbà tọ́lọ́run bá àmẹ́bí náà wá sọ ọlọ́run bá sọ pé ń túbù ní sọ́dà kọ́ọ̀tì ọ̀ní ìmọ̀lẹ́ wà ní òkú àpọ̀tù tú àlùkọ̀rọ̀ sọ́dà kọ́ọ̀tù tó wà ń bí ayà ìta ló wà ní sọ̀dà fẹ́lẹ́ mọ́ sọ́dà kọ́ọ̀tù kùkọ̀rọ̀ àti tọ́lọ́dà kọ́ọ̀tù lábùlẹ̀ sèfàbù bá ti fẹ́lẹ̀ pẹ̀tù إذا توخذ من أغنيائهم وترد على فقراء في الفقير يقول لك نملك في الفقير نعم تبالي به وأن المساجد لله torí pé fàlátẹ́túmọ̀ lọ́yà àdáṣẹ̀ká ti tẹ̀lé lámùlè tẹ̀kọ́ èké bọ́lọ̀ ọba kọ́ lónìí bọ́lọ̀ ọba ti ní mọ́sálásí náà ló ní ilé wọn tí wọ́n ń gbé náà ilé wọn tó ń gbé ọlọ́ọ̀bá gbogbo wà lórí ilẹ̀ bọ̀fún ẹ̀kọ́rọ̀ ní ìlàbá fẹ́ sọ àà lè ọ̀rọ̀ ìbádà lé lórí àná Ah, because ilé rẹ̀ náà lè kó sà síbẹ̀ àmọ́gbà tí wọ́n náà tẹ̀sán mọ̀ fún lọ́nà ọba ló ilé yìí yìí àwọn kò yẹ sàkẹ́ pọ̀ àbí fún ọ̀rọ̀ tẹ̀jẹ́ òun náà ló tọ́ sí kájọ́ sí ń bẹ́ kìí ti kẹ́ ẹgbẹ́ kó sà kìí ti kẹ́ ọlọ́run ọba o ọlọ́run mùsàkẹ́ kò há dúnà ọ̀sán ọlọ́run ló tọ́ sí àwọn òsàn tọ́ sí ẹ́ torí pé iná kọ́ wọ bẹ́ẹ̀ tó máa lẹ̀ pé mọ́tíjọ́ àrọ́ lẹ̀ pé àbí wà kọ́ ní ẹgbẹ́ tí yà lè pé ń dàbẹ́ tí ká lè àrọ́ mi tó bá rí bẹ́ẹ̀ náà ọlọ́run ọba ẹni bọ̀dì tó bá tẹ̀ka ní ìlú fọ́fẹ́ lórí kọ̀kọ̀ kọjá la ọ̀là àtàlẹ́ ó ọ̀gbọ̀nba ẹ má pè ká ní papọ̀ mọ́ àwọn tẹ́ ẹ fẹ́ ti má àpọ́lọ̀ láyé sáfì kùnà fún ọ̀tọ̀ sí torí bí bísílà náà kọ́ lẹ́gbẹ̀ẹ́ hmm? so now tó bá rí bẹ́ẹ̀ ọlọ́run ọba ọwá ni wà ánàwó lọ́mọ kọ́ abdullahi yẹ̀rọ káàmù yàtùnú na alẹ́ ìbádá kò iná ma àdùkù rọ́bí wọ̀là kó ṣe kò yí áyà méjèèjì nínú mọ́páàpù táwa ń ta táwa ń ka ṣèkìrọ́ eh, ṣèkìrọ́ ni ṣèkìrọ́ ni ṣe hapù àbí ìrìwáyà ìrìwáyà hapù sọ kí ni ṣe àná hapù àbí hapù ní ṣèkìrọ́ àbí tọ̀ ní ṣèkìrọ́ hapù táwa ń ka ṣèkìrọ́yà hapù àwọn làwọn ń ka fúyí kìí ṣe tí jù wù ú ká bá a bá ti mú náfẹ́ tó jẹ́ àpá oníkòrò á ní àwọn ará àdínà tààtì mọ́ ápùl ní ìtawà náà ká àwa ní no is it is it better tàbá mú kìrọ́ àtàkọ̀ pé kúlì ìnáma alóòrọ̀ táwọn kábà mú ká kúlì ọ̀pọ̀lọpọ̀ àwọn oníkùránì kọ́ọ́lá làwọn ká pé wà náà húlà mọ́kànlá ìlú káàdù yọkùnrin àrílé bàdá bal ku inna ma yuqala inna ma aduratu baba si kaba on ni ìtumọ̀ rẹ̀ ó yàtọ̀ díẹ̀ díẹ̀ bá ṣe tọ́ ayà ní pé wà á nà wó àti wípé nínú tọ́lọ̀ ọba wọn fi ránṣẹ́ sí hmm? tàbí kó ló hí àyíláyà ni ọlọ́run bá ti náà sára bí ìwé àwọn àlùdànù ń gbọ́ àbí sọ pé nínú nǹkan tọ́lọ́run bá tún fi ránṣẹ́ sí mi ni wípé tó sì pánà bí ó wà àwẹ̀ èdè ọlọ́run ló kàn lé kó wà àwẹ̀ onílé làmá ọmọ abdullahi lè lò ànábì tó jẹ́ abdullahi hmm? ànábì tó jẹ́ abdullahi ọlọ́run ọba ó fẹ́ mú àmọ́ ó fẹ́ dá ọ ànábi ó pè ní abdullah òfin wà láwọn làwọn kọ́ ọmọ ìyàjọ̀ fún ìyàní ó pè ní ìkọ́ mọ́tò gọ́ọ̀hìn mọ́tò àgbọ̀nà nǹkan téèyàn lè lo pronoun fún kéèyàn wá fẹ́ kàá gbó kọjá yìí èyàn sábà máa ń ṣe tó bá fẹ́ fún ẹni tó ló kọ pé o fẹ́ dá ọ̀ rẹ̀ o sì fẹ́ fi níyì tó fà tó kọ tó fi níyì lọ́dọ̀ mo fẹ́ abdul mo fẹ́ ká abdul láwà mẹ́ kóhun jẹ́ abdul kí jẹ́ allah ká mọ̀ pé mi mọ̀ ránṣẹ́ wà aláhùn lámà kan abdullah ní tọ́nà ọmọ tó fi ránṣẹ́ sí mi ní wípé ńgbà tí ẹrú ọlọ́run àti bá ti ti rí kùránì tẹ́ máa ti ń lo wọ́ọ̀dọ̀ abdullah níjọ́ táwọn ànábì ọlọ́ba ti dé píìkì wọn lọ́wọ́ tó wọn ní abdul bẹ́ẹ̀ màkọ́mọ̀ tó ga jù tọ́lọ́ ọba ti fẹ́ pọ́n wọlé ìgbà oníkan náà ẹ̀yẹ wà ní ìsàlá lọ́sẹ̀lá subhana lẹ́bí asọ́rọ́ọ̀dì àbùdí lẹ́yìn tí máa ń ná ọlọ́run ọba ọba tó mú ẹrú rẹ̀ gbogbo bá wọn fẹ́ sọ̀rọ̀ ànábì إن هو إلا عبد أنعمنا عليه وجعلناه مثلا بني إسرائيل بابا هو النبي نوح ذرية من حملنا معه إنه كان عبدا واذكر عبادنا إبراهيم وإسحاق ويعقوب أولي الأيدي والأبصار ẹ̀kọ́ máa gbọ́tọ̀ máa sọ àwọn ẹgbẹ̀rọ ìnáwó ìbádínálìpọ̀ mi ní lẹ́kùn tó ga jù fa àwòhá nílà ábìlì máa àwòhá ní lẹ́kùn bàbá ní ìgbà tó tóbi jù tó pè so saya náà ní wípé bí èèyàn bá ṣe ń ga ọlọ́run kí òbòdíyà náà ní tí èèyàn parí béèyàn bá pépé jìnà tó òbòdíyà rẹ̀ òun náà ni yóò máa líǹkì ẹ báwọn ẹ̀dá sí ọ̀dẹ̀ ẹ̀dá ló ti máa ní ẹgbọ́n kan àrò àìsàn lẹ́bi ìyẹnu ha abdan ìdá sọ̀lẹ̀ highest tí a lè jẹ́ lànà sọ̀tọ́nà fi sọ nígbà táwọn ti lọ ẹ̀yà ẹni ẹsẹ̀ rẹ̀ wú pé ó bá sẹ́mi àfàlà àkú là áfẹ́ ìṣàkúrọ̀ ẹ̀kì tó sọ́wọ́ ṣe ọlọ́mọ inú àpò inú àpò inú àpò so pé ìgbà tí ànábì sọ́lá ọ̀sọ́lá tó jẹ́ ẹrú ọlọ́run tòótọ́ ìgbà tó dúró tí ń pè ọlọ́run kẹ́lìmà kọ́ọ̀mà tó wà ní yìí wọ́n náà làwọn kọ́ọ̀mà tó lá kìí ṣe ìdúró kìyà mọ̀tàmọ̀ tánlé ọlọ́mí ètò mí ní pé ìgbà tó gbìyànjú yẹni alkiyamu bí ṣe yìí èyí ń ṣe nǹkan kìí ṣe nínú sáńdé tọ́lọ̀ bá ti fẹ́ sọ pé èèyàn ó ń gbìyànjú lójú ọ̀nà jẹ tí ó lò bẹ́ẹ̀ nígbà tó fẹ́ sọ àwọn àtàbùrù ká tí ọlọ́run bá wí ọ̀rọ̀ pé ikọ́ mú fàkọ́ọ́lù rọ́pò náà rọ́pò sàn àwọn àti wàhálà lànàdùwà mẹ́dúnlẹ̀ yìí ìlà lànàdùwà lẹ́gbà kọ́ọ̀mù fàkọ́ọ̀lù wà á nà wú lámà kọ́ọ̀mù abdullahi yàdùwú kọ́ọ̀mù yẹlùmí nílé kómìfì yàdùwú ó tún lè mí ní ojú olórí ìwọ̀n náà fáwọn tó bá fẹ́ tù síbẹ̀ because ṣẹ̀rí àyà yìí bá fẹ́ tú báyìí bí ọ̀nà mẹ́rin márùn-ún làwọn àfáàǹtì lórí ìtàbá tún kọ́ hàn sí àti lórí ìkàní ọ̀rọ̀ wà ní ó làwọn kọ́ wà fún láti kàní ń gbé ṣẹ́yìn káyà ọ̀rọ̀ àwọn àlẹ́lú àbí inú bọ́lọ̀ ọba fi rán ànábì ni àbíwò òun ni ó jẹ ìtumọ̀ ẹ̀ tọ́ tó bá rí bẹ́ẹ̀ ẹ̀yà ọkọ̀ tún tó wí náà káyà ìjọba kọ̀ náà wà náà lọ́mọ abdullahi ó nígbà tí ẹrú ọlọ́run ọba tó jáde sọ̀tún náà nígbà tí ń pe ọlọ́run ọba ojú ọ̀nà rẹ̀ káàdù yàkùnú na àléhì lèmà àwọn àlìjọ̀nú ibi tí wọ́n ní ojú kòkòrò lórí tí wọ́n ń bọ́ nínú tán súnmọ́ nàbìdì ẹ́ wọ́n wá ń ṣe wọ́n jọ ń tira wọn wọ́n sì fún kòkòrò ẹ̀ sáńpìdì wọ́n fẹ́ gunra wọn gan mọ́lẹ̀ bí pé èèyàn ń gun sẹ́ẹ̀kì pé eléyìí ó gbélé ó gbélé gbélé gbé táwọn sàfi náà rùn káwọn fi lè gbọ́ dáadáa alìlíbàdú hmm? kásọ̀ líbàdú jẹ́ jámù nira bí kásọ̀ wípé ó jẹ́ jámù lábẹ́dì hmm? ó sì tún lè jẹ́ jámù lẹ́tà ìdí ń jẹ́ bẹ́ẹ̀ ní pé nǹkan tó bá wà tó sùn lórí ara ibẹ̀ ni wọ́n tẹ́ ń pe tẹ́ bá wo kìnìún ibo ni irun ti sùn lórí ara wọn lára kìnìún kìnìún irun tó ti sùn lórí ara wọn méèlì ẹ̀hìn méèlì yẹn ni lárúbáwọ́ pè ní limitato asar tó pé irun yẹn láti ogun ara tó kí nǹkan kẹjọ ẹ̀ mara kó wà ní pèlè kó wà ní thickness òní wọ́n sọ pé limita òun náà là ń pè ní talbid talbid wọn lára sọ ó ṣe ara mi tó ti hajj tó múra mùláfàdà kí ni ìtumẹ̀ ẹni tó bá ti nírun tí òun rẹ̀ pọ̀ tí ó mọ̀ pé ìrìn àjò tó òun ṣe òun ò lè ní ṣáńsà àti máa wẹ̀ àti òun pọ̀ irun òwò sí àtàkì dọ̀ yóò wá mú bí sọ́tàkì kan tí ó gbọ́ òun rẹ̀ papọ̀ tí ó lè papọ̀ mọ́ra wọn sódà òkè nìkan ni dán tóun bá ti gbọ́n bọ̀ tóun bá túlẹ̀ báyìí sí yóò wọnú ìrìn òun wẹ̀ kò sì tẹ́ pọ̀ kò sáyẹ̀ tí ó fi wẹ̀ so tó bá ti tẹ́ ti long journey báwọn tí kò ní sáyé ìpẹ́ àmọ̀ change as àmọ̀ wẹ̀ ni wọ́n ti tẹ̀lé so n sáfẹ́ ìbẹ̀ bíbí yẹn fi gọ́ọ̀mù mú irun náà lọ́pàá ti sọ̀tọ́lá ṣe ara mi ìlànà padà tó dà tó ń bá ti parí gbogbo iṣẹ́ tán sàpé yóò dán rí ẹ̀hìn irun yẹn yóò lọ bọ̀ tóun ò bá ṣe báyìí tí wọ́n wà báyìí sí dọ́ọ̀tò wà ń bẹ́ òun wà aṣá ọ̀nà tó yọ pé ìrìn wà aṣá irun rẹ̀ dàrú jẹ́ agbá ó wá àtàkì ìgbòbá dán òtúbẹ̀ yóò ti travel sẹ́yìn òní wà agbá ò ní fẹ́ kéèyàn wà aṣá torí pé òun nìkan lè ráyè tó fi ṣe òṣèráyè àti yaamu òṣèráyè àti pẹ́sọ̀ ẹ̀sọ̀ pé ẹsẹ̀ kan lẹ̀ òun náà lẹ́sẹ̀ àwọn obìnrin mi náà tó bá ti tú wọn pé káwọn di wọn láwọn fẹ́ lè àwọn fẹ́ lọ́ọ̀kẹ́ àbí ètòrí ìnáwó wọn àbọ̀ ọmọ ojú àdìgbẹ́ kan tó ibi tá a sọ pé tẹlifíìdù ni pé bàbá ìtàn ìṣẹ́bàtẹ̀ kan ti fi gọ́ọ̀mù mú un bá mọ́lẹ̀ báyìí sì gbẹ̀mí ẹ fi léyà lòdò wọn hàn wọ́n sùn lórí ara wọn so ìtumọ̀ aláwọ̀kọ́ ni wípé ara nǹkan tọ́lọ́wọ́ bá fi ránṣẹ́ tánàbì ní pé ìgbà tánàbì sálàlá tí ń ké kùránì tí ń pèsè ibi táwọn àlìjànú lójú kòkòrò dé tán fẹ́ gbọ́n sí káàdù yàkùnú àlẹ́ yìí lébàdà wọ́n fẹ́ lè máa sùn lé ara wọn hmm? tó wọ́n fẹ́ tí wọ́n tú Ibnu Jauzi rahimahullah ni zani masir na kumo nabi awon eyan se ka wa to po oni opolopo ka ni libada ba na se kai hmm awon die ka lubada na wa ka ibnu abdul nakai eh mejej itu tí lárúbáwá fẹ́ rìfà sí irú rọ́gì rọ́gì pẹ̀pẹ́ àbí tẹ́ bá ti wo àwọn olóyè alọ́balọ́ba ẹ̀ẹ́sì tán bá fẹ́ tẹ̀ nǹkan fún wọn mọ̀ tó léra wọn ni torí kí wọ́n fi fíìlì tírẹ́ẹ̀nì ibi tí wọ́n jókòó sí ìtẹ́gbẹ́ máa ń tẹ́ fáwọn lọ́balọ́ba torí tíknẹ́ẹ̀sì rẹ̀ yẹn wọ́n máa ń pè òun náà ní alìlípù so alìlípù ó ń pè nǹkan tẹ́ tọ́ àwọn kan tó ń ka lùbádà hmm? so àwọn ni ó dàbí kéèyàn sọ wípé rọ́ọ̀kẹ́ rúkà sáájì sùjà hmm? tọ́ ṣẹ́gbẹ́ ṣe káyì ẹ̀mọ́ àwò ìmọ̀ tó mú jáde wọ́n láwọn tí wọ́n ka lùbádà ní táwọn ń wí ìwò ni wípé àwọn kàkọ́rọ̀ yìí ọ̀rọ̀ rìpọ́tù àwọn àlùjànnú ibi táwọn àlùjànnú ń wí ni pé nígbà táwọn ò witness ànábì sọ́lá rẹ̀ sọ́lá òun àtàwọn sàájú rẹ̀ wọ́n ń kírun wọ́n ṣe rùkú wọ́n ṣe sùjúdù bẹ́ẹ̀ bí ẹni tó fẹ́ àti ẹ̀fà àwọn sàájú rẹ̀ fẹ́ wó lọ́ ànábì pé bọ́n tí ma ń kírùn wọn ni pẹ́ẹ̀lì wọ́n tè máa mú àwọn yóò kọ́bàdẹ̀ tí wọ́n fọ́ọ̀lù lé lórí wọ́n wọ́n sì sáìbù rùkú àti tùjú olówà wájú kọ̀kí lẹ́tẹ̀ ìṣẹ́bá àwọn sáka ló gbàdá àwọn tí tó yẹ ní kánúrú káán tó jàdá pé wọ́n describe obedient táwọn sàábí àlùmọ́bí sọ́lọ́lá àlọ́sọ́lá àtẹ́ńtà náà bí wípé wọ́n tẹ̀lé e débi pé tó bá ti lùkú àwọn òkú ṣe bẹ́ẹ̀ òní ló gbàdá táwọn kà sí ẹwù bí tìmọ̀ kùránì ṣe fẹ́ tó bá ṣe pé ìbá ní wéèlì ni ọ̀nà tàbíru àti kìrọ̀ áàtùlẹ̀ fún ojú fáwọn èèyàn lọ́gá lọ́jọ́ dáwẹ́ra bẹ́ẹ̀ lọ́jọ́ dáwẹ́ra ṣẹ́rí tó bá gbọ́nà yẹn àwọ́kọ́ yóò gbọ́ jẹ́ kíyàn líkì mọ́ Kùránì náà ẹ́ ó wà á ma ìtumọ̀ bí ìtumọ̀ lárúbáwá ṣe tẹ̀ tó bẹ́ẹ̀ lórí kìrọ́ àkọ̀ọ̀kan sádàdà kájú kùránì sẹ́gbẹ̀ẹ́ ká máa lọ rí wáṣà wáìbù nàìjíríà nínú oko básrọ̀ àtòkò kúfà bẹ́ẹ̀ ni mọ́nà àwọn àwọn òwò alábá oko kàkà kiri ọgbọ́gbọ́ pé yákàtàkà pé máa sọ yákàtàkà bílá ẹgbẹ̀rẹ̀ láti ní ìlànà àfáà tó dá ní sàwọ́dé الأستاذ الدكتور عبد العزيز الحربي سلام أستاذ الدكتور عبد العزيز علي الحربي ما شاء الله العافية إن شاء الله أواني رئيس مجمع بوش تصوير مجمع تصوير القرآن مجمع للجامعة الإسلامية بوش يحكم القرآن وقدام لو قاعد يلي بوش قراءات ومالك وهم بس

ó lè gẹ́rù ṣe kọ́ ẹ̀ẹ̀ so gaskiya fáwọn sábà ṣe Kùránì àbí fún ìsàtí ó rí jù dáadáa ẹ̀rù fún lọ́ba yóò dẹ̀ jẹ́ kó ṣe é fi lágbára tó máa sọ yóò jọ lágbára Kùránì ẹ̀ kò sì ní sí pé ká tútùkútù bí ọ̀rẹ́ ẹ̀sìn òun lẹ́sìn pé tẹ bá ọ̀gá dáadáa gbogbo tó ṣẹlẹ̀ nù Islam táwọn bídà tún jáde kò sí kankan nù rẹ̀ tó di alẹ̀ ní maka àmàlínà ẹ wo dáadáa ẹ wo dáadáa ẹ bára kọ fàwárí rí kí làwọn kọ fàwárí àwòríyá ní àrọ̀rá iraki ní harawa bọ̀dá kọ múrí jíà ọ̀nà rẹ̀ mẹ́rin bóda àwọn kọ̀dàríyà àbákùrọ̀ bóda kọjá àmìyà àgbákò àbákò kùrasán mọ́kà àti mọ̀dínà àwọn lè máa jó kí wọ́n lè lú o àmọ́ bí fèdè tí wọ́n píọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn sẹ́kọ̀ọ́ sí ilé alákọ̀ọ́ yìí náà hmm? eh, kọ́dà tẹ́bá ìfún wo náà nísìn ọlọ́n kó tún gbogbo olú ṣe ara sàúdí lè ní nǹkan mí lọ́wọ́ ẹ̀sìn tẹ́sì sí ní ó lè máa jó àmọ́ pé yóò wá wí kankan tẹ́nìkan ò wí ní èdè yíò àwọn alágbàkò ní yòókù tí wọ́n já lálọ́wọ́ lónà ọ̀nà ni ó mọ̀ tú ìtukú lẹ́pàdà ìgbẹ̀ náà lẹ́pàdà ní wọ́n rí fẹ́lẹ́sọ̀ mọ́lá ìgbàgbàkò tẹ́tàdírí èdè yẹn ó kí ọ ìrìlárọ́wá nínú àwọn tíra tí mo ti kọ́kọ́ kàrí tọ́lọ́run tó wúlò fún mi ẹgbẹ́mù yìí ní kan fẹ́ pọ́lọ́gbà náàwù yìí náà sáà ní ó pàdó ní pé ìṣàkóṣílẹ̀ ìkíkọ̀ọ́lẹ̀ ìkíkọ̀ọ́lẹ̀ fàá pé ẹgbẹ́ ní tábàtọ̀ ọgbẹ̀ hàn ṣé tùmọ̀ yóò yàtọ̀ ní kò ní yàtọ̀ pé ṣùgbọ́n ṣẹ̀kùn tó bá fẹ́ ṣe tàgbìrù àmì ló bá ṣe tàgbìrù jẹ́ ṣe sọ tí ó ní túmọ̀ ó lè pé ilẹ̀ ó lè tàgbìrù náà ṣe tó láwùdá àwọ̀dá pẹ̀ mọ́tọ̀ tó jọ láwùdá pé ọba tí ma náà kò lè yíwọ́ òdíwọ́ màmá ṣẹ́rí láwù nìkan ò fún láti lè ṣe kàzáwùkù lọ́lọ́pàá rúùlù ní láwù but nùsùsù gẹ́gẹ́ ni ó fi ṣe kàzáwùkù nùsùsù lágbọ́n wá tó jẹ́ tìpìlẹ̀ tó bá ti ká yóò ti dèbè wọ́n lọ́wọ́ fún ìtún ẹ̀kọ́ ìtumọ̀ ẹ̀kọ́ yìí wọ́n pé ìtumọ̀ lọ́dọ̀ àwọn ọ̀nàkùn bọ̀wọ̀ ìbọ̀wọ̀ rẹ̀ à ń padà bọ̀ àdọ̀dọ̀ ti náà ẹ̀hìn tàtàwù kù kọ́dà kò ti kọrin yìí fún yín rí ọ̀kan na àwọn náà wọ́n pẹ̀lú ìlú màkúrò àfà ànàfíì lórí náà wò to àti wá dé ní ìpínkù náà wò ní ọ àti ọkàn wọn á fẹ́ na ẹ̀wà ìtọ́ náà wò lábẹ́ sọ lónìí làwa láti di àrùgàwò eh? hali zaida ìṣà níhi kẹfà máa ṣá àyẹ̀zàbò eh? ana máa lè níwà mọ̀rí àbádáta ààrẹ ìjọrọ̀gbò lẹ́sà lè láwì jí túnkùn mi ò wá fún láwù lónìí láwà láti àrùgàwò ìmí kọ́lì zẹ́ìdá àmì ṣáàlì fi dé ìdúlẹ̀ kó máa lọ àìná máa ṣà àyẹ̀rẹ̀ ààbò tó bá fẹ́ lọ́dọ́ máa lọ kí wà láàrẹ̀ ẹ́ ànà máa lè wà lè múrí èyí àbá dáadáa rẹ̀ ìròyìn ọ̀rọ̀ kí <laughs> tíra yẹn wọ́n pè ní asarul Qur'an al-Karim fi dars al-lahwi ẹn tó ṣe nínú àwọn afá adàdòtòrò làálì mukarram àbí kiri kan láwọn ṣe dòtòrò ni ẹ̀yìn bàbá ilẹ̀ náà wọ́n tó bá Qur'an yẹ kó jẹ́ bí tí ìgbèrà ọ̀tà nàìjíríà anybody náà tó bá fẹ́ wọn lọ́gà ah, the Qur'an kó wá fẹ̀ka wá kó jùmọ́sọ̀rọ̀ láti lè pèsè wá lè kìnnà òun lẹ́sí báwọn àfá afárá àmọ́ ti ṣe tẹ̀rẹ̀ dí mọ́sábà òfin yìí tó fi tẹ̀rẹ̀ dí mọ́sábà òfin yìí tẹ̀lé ní gbẹ́tọ̀ tó sàmà sáà ti gbọ́ tí wọ́n ti sọ bẹ́ ara bá sọ ní kìíyà pé báyìí ló kan sọ pé ó ti sọ pé báyìí ló kan sọ àwọn lédè so now fún every aya especially tọ́nà bá tó wá kẹ́ẹ̀ẹ́ tẹ́ẹ̀ bá gba tó bá àwọn èèyàn kan tí mọ bí wọ́n lè ṣe rí ṣòro tafsir àwọn sálàfù pé aya kọ̀ọ̀kan ṣẹgbẹ́ máa fún pé ọ̀tádà rí báyìí kíríkà rí báyìí tí èèyàn bá lè sọ díẹ̀ ohun àwa wo bóò ni sẹ́ni kọ̀tádà rí ṣe fíìtì nínú síyá ẹ̀gbọ́n yóò ẹ̀rí ìbò nínú ìbò lábọ́ ẹ́ torí báyìí ẹgbẹ́ máa ń ṣe dáì wọ́n rẹ̀ kọ̀tàrà kìrìkà àwọn yóò gbígbọ̀ tàbí irú bíjá ti lè bẹ̀rẹ̀ nínú ìdádùn masir ibùdó jẹ́ ojú tó bá mọ́ kọ́ọ̀lù wa àwọn lágbájá tú báyìí tán bá tú báyìí lẹ́ ìtumọ̀ ayá orí báyìí ẹ̀wọ̀n kìí sọ̀rọ̀ pé àwọn bá láà tú báyìí sẹ́wọ̀n bá báyìí tú báyìí ní ti kó ní kò ní tó kó ní láti dá padà sá àwọn èyí tàà mọ́ sábà mọ́ ń ká làwọn tó kàn gbà kọ̀ sáádà àdọ̀ àfihàn kan láti ẹgbọ́ lábádà ń sọ hmm, èyí tẹ́ ẹ̀kẹ́ kàní tán bá tú báyìí ó lè bíbá kìrọ àkàn ni wọ́n fi tú báyìí kìí ṣe bí sẹ́m kìrọ àkàn fi tú báyìí náà fi tú báyìí náà fi sọ pé kò sí ẹ̀ṣìláfù tàbọ́ọ̀dì mẹ́ ẹ̀ṣìláfù tànáwọ̀ and anybody ó sì dá ìdọ́lọ̀mbà fi kéyàn sí jòkó ká dáadáa ní o kékeré ní ṣùgbọ́n ókì ókì débi bí látàyé fún tèmi àga ni wọ́n ti lò alimá fún kẹsí ìrahimahulá mọ̀kọ́ dímà tàfsírù rẹ̀ ìbájúmọ̀ so now tabawo aya ibai ẹ̀mọ̀ ìgbọ́n tí ó jẹ́ ozi. Ibn Jawzi sọ wípé lẹ́gbà tó sọ àwọn kìrá tó wà bẹ̀ sàn pé ara wọn sàn ka káànú yẹ̀kù núra àléyí lùbàdá àtúnrà àwọn tó wọ́n ka àwọn tó wọ́n ka lùbàdá àtúnrà àwọn tó wọ́n ka líbàdá líbàdá làwọn ka lùbàdá náà bẹ̀ àti líbàdá àti lùbàdá àwọn jọra tọ̀bọ̀tì lùbàdá náà tún bẹ̀ Hmm? so àwọn tán bá ka sí lúbàdá àwọn ń wípé kíkà pẹ́tọ̀ fún jẹ́ rúkà tó jẹ́dà so ibùn jọ sí wáyé wọ́n fi máàna ààrẹ àyà tàlátàpọ̀ àwà ìtumọ̀ àyà yìí ní tí ó mẹ́ta mẹ́ta mẹ́ ẹ sí lọ àwọn ni wípé tó lọ tó àyà yìí ẹ̀ lamakọ́m abdullah wà á nà wúyẹ ṣe mínhì káyá ti kọ́wọ́lẹ̀ ìjínì ni àbí ní máa owó híyà ìlọ̀sílọ̀rọ̀sù tí ọlọ́run ọba ó naréètì fún wọn táwọn àlìjànú ń wí fáwọn ọjọ́ wọn sábà pé àwọn ọkọ̀ bẹ̀rẹ̀ pé anáfàmà anáfàmà ọjọ́ ìyàkúlù kọ̀kọ́ ló iná fẹ̀míná iná fẹ̀míná kùránà rájábá yájẹ́ ìlà òrùsùlábí wàhánà wàhánà wàhánà sábà pé àwọn ni wọ́n ń rìpọ́ọ̀tù ẹ̀ fáwọn àjọ wọn àbí ṣé ááyà yìí náà ṣé lára rìpọ́ọ̀tù àwọn àlìjànú fáwọn àjọ wọn ni ẹgbọ́n mi àbí lára ọ̀rọ̀ ọlọ́wọ̀n ọba tọ́lọ̀un fi ránṣẹ́ sánàbí tó fẹ́ kó sọ fáwọn kèrèrè dàbí ṣé ááyà yìí tó ní ṣe pẹ̀lú alábùlùdín àbó ní ṣe pẹ̀lú alábùlùdín ṣé wọ́n dàwọn àjàndó ló ní ṣe pẹ̀lú pé rìpọ́ọ̀tì ẹ̀wọ̀n fún ọ̀rọ̀ kan bó agbọ́ nǹkan tán sọ láàrin ara wọn àbí ọlọ́run ọba ti ayà ìpé àwọn èèyàn ni ànábì ń sọ nípa wọn ọlọ́run sọ fánàbì ń pa tí àwọn èèyàn ṣe na ó ní ibùdó jẹ́ sọ pé pé wà á náà wúlà mọ́kàn àbúlà ó wà ní ọlọ́run bá ń fún wa níròyìn táwọn àlìjànú rìpọ́ọ̀tù fara wọn tó wá sí pé ń bá ní ní ilé ìbá jẹ́ then ìtumọ̀ ayọ̀ jọ pé ìtumọ̀ ayọ̀ jẹ́ ni pé annahu lamma qama لازدحام عليه يركب بعضهم بعضا حرصا على سماع القرآن pé àwọn àlìjẹ̀nú ibi tí wọ́n lójú kòkòrò wọ́n fẹ́ gbọ́ Kùránì dé wọ́n sì gùnra báyìí wọ́n gùnra wọn so anybody tí ó bá tú elé báyìí wà á náà wú tí ó tú yóò tú wípé ìbáàrù ni tọ́lọ̀ ọba ń wa lérò ń pa àwọn àlìjẹ̀nú ṣẹgbọ́n mi yé tọ́ ó fi kó wọn ó lọ pẹ̀lú yóò jẹ́ máa túbù lórí pé annáhù sama náfàrún jín ọ̀kọ́lù náà sàmì náà kùránà ajaba òun jẹ́ máa tó lè pé annáhù annáhù annáhù annáhù tọ́lọ ní fọ́tún táwọn àjànú ṣe ìtumà hmm? kejì wọn ni wọ́n gbélé ìwádọ̀ òun náà sàfà gbọ́dọ̀ ní fanirò pé wà á nà wú yìí náà tó wà lára ọ̀rọ̀ àwọn àlìjànú fún ara wọn kìí tí tọ́lọ̀ ọba fún wa nírò pa wọn tí ó ṣe déédé bí wà á ná lamasna sàbá wà á ná kó ná ná kó lómi lábàká àjà sàbọ̀rọ̀ tí wọ́n gẹ́gẹ́ nù ẹ́ tó gbé wà á nà wúlé náà òun jẹ́ tọ́lọ́wọ̀n bá darí ìfún afá tán sọ tá a bá tú báyìí ní tí wọ́n tú sí ò ní wípé anáwùmí nǹkan ìjìn ọ̀rọ̀ àlùjẹ̀nú ni lè kọ́ òmì yìí wọ́n ń sọ fáwọn ọjọ́ wọn lápá ọ̀rọ̀jà wo èlé nígbà pápá sọ́dọ̀ wọn fàwásọ̀ fú làwọn tọ́ átà àfáàdì rọ̀kúlẹ̀ wọ́n rò ìfáwọn ọjọ́ wọn bá wọn sàábí ànábì ṣe tẹ̀lá ànábì tó wà sí máa mà ń bì í fẹ́ràn ó wà sùjúdù àtọ́sẹ́ ń fọ́lò rẹ̀ fásitì tẹ̀lé ànábì mi sùúrù àti sùjú bákà náà ń kọlu sọpé ìwọ̀n lábábẹ́ tún ìtumọ̀ tí ó mi gbé kọlu lámà kọ́mà ìsọ́lì ìgbà tánàbí ìdúró tí ń yóò mọ̀ jẹ́ yàkùnú àti káàdù yóò mọ̀ jẹ́ fáwọn sàábẹ̀ àná ọ̀rọ̀ ọmọ wá jẹ́ rìpọ́tù àwọn àjànú wà á nà wó wà jẹ́ máa túbù lórí bí wà á ná làmọ́sẹ̀ ní iná wà á ná odìméjì ẹn tó bá pélé ìgbà òun ó lọ lórí pé wọ́n ni ó ní wàhálà máa nà ìtumà yìí في رواية ابن جبير عن ابن عباس عطية عن ابن عباس ده ابن جبير فابن جبير عن ابن عباس والثالث إليكتا òní pé annal ma'ana ìtumọ̀ rẹ̀ òní káwá tú kọ́ọ̀mọ̀ ẹ́n nítumọ̀ pé ìṣáhadà wà ámìlà táà ní tú kọ́ọ̀mọ̀ fi sọ́lá ẹ́n làmọ́ kọ́ọ̀mù wà kọ́ọ̀lú kọ́ọ̀mà fi ṣe pé òun ni pé ká sọ wípé làmọ́ kọ́ọ̀mà rọ̀súlà sọ́sílà bí dáàwà nígbà táà bí ń pépè so yẹ̀dù úhù yẹn kò ní jẹ́ dùá yóò jẹ́ dáàwà tó bá jẹ́ dùá yóò jẹ́ sọ̀lá tó bá jẹ́ dáàwà yóò jẹ́ àdáwà sí lọ́tọ̀ talabbadatil insu wal jinnu àwọn èèyàn àtàlìjànú wọn kójọ lé lórí wàtàdọ́ àrú àlè wọn gángọ̀ lé lórí lè yóò tí olóla hapọ̀ lẹ̀dí já àbí láti lè ba òdodo tó mọ́ jẹ́ yóò wọ́n dàbí pé ta aláàbú àlè wọ́n gángọ̀ lé lórí pé ó oh, ní sọ̀fíìdì ní tó rẹ̀ rẹ̀ so eléyìí alhassan albasri kọ̀tádá bùn bìámá àti ibnu zayd ibnu zayd ni abdulrahman bùn zayd yàni abdulrahman bùn zayd bùn aslam zayd bùn aslam jẹ́ tàbí torí pé òun bàbá rẹ̀ aslam jẹ́ mọ́wúlá Umar náà fi ń jẹ́ àdáwí zaid bin hasan wá jẹ́ apá fún mọ́mù malik rahimahullah abdullahi bin zaid tó wá jẹ́ ọmọ rẹ̀ wá jẹ́ ìrọ̀ mọ́mù malik tó mi fi ní sin yòó ibn zaid tó ń jára basra káàlù yàkùnrin àrẹ ìwà sẹ́mọ́ tó fà táwọn òbí jù bá sí ó ní wípé áyà tó tẹ̀lé ìtọ́pọ̀lọpọ̀ ọkà ní kọ́ọ́là kéde kúlù ẹ̀yin náà ẹ̀ wò ó ní tí mo bá ka wà á nà wò lamma qama abdullahi yẹ̀dọ̀ òwò káàdù yaquluna alayhi bada ẹ̀ kọ́ọ́là. ìnáma adówó rọ̀bí láwọn ṣekú bí áhàdá ó lọ pẹ̀lú di láti túmọ̀ yìí ipé ẹ́kàn ya para yìí ni ẹgbọ́n ẹ para yìí ni ẹ bá dágọ̀ kìrì lọ ọlọ́run ìfọ́ ọlọ́run ọba ní torí yóò lọ pẹ̀lú ìtumọ̀ ẹni tó bá wá mú kọ́ọ́là tó lọ pẹ̀lú ìtumọ̀ yìí òun ó fẹ́ lọ pẹ̀lú ló bá dá tó bá wọn olúbàdá ká òun ó tún wá lọ pẹ̀lú wípé ọ̀rọ̀ eléyìí tọrọ àjọ̀nú ọ̀rọ̀ tọ́lọ́wọ́n ọba naréètì fún wa separately ni pé because lágbà tọ́lọ́wọ́n ọba pé yà mímọ́ ó yá ìlẹ́yà alẹ́lẹ́mọ̀sáyà ìlà ọlọ́wọ́ bá ń tẹ̀wọ́n sọ ìfẹ́tà nẹ́bì fún ara rẹ̀ pé yíra kí ẹ̀ sọ́wọ́ pé kọ́lọ̀ sọ́wọ́ sọ́wọ́ sọ́wọ́ sọ́wọ́ pé iná rọ bá ka yá alamu ọlọ́wọ́ bá rẹ̀ mọ̀ wà lápọ̀ ní alamu ama báyìí abdullah nígbà tẹ́rù ọlọ́wọ́ bá rẹ̀ máa ti ń sin ama pé èsì wọn gángọ̀ lórí nígbà tán gángọ̀ ẹ̀rù ọlọ́wọ́ wọn sọ báyìí kọ́ pé rìpọ́ọ̀tù ọlọ́wọ́ ọba fún wa gbogbo ẹ̀ náà ló kọ̀ àmọ́ sáà tí nìsín kìí ṣe gbogbo ẹ̀ náà wọ́n lè fi sínú tàbí lẹ́tàn that is lágbáwá nù but ayẹ ẹyọ kan gbogbo ẹ̀ ayà kan gbé gbogbo túnmọ̀ rọ́pùn ẹyọ kan gbé because tí mo bá fẹ̀ kan sọ ìní fẹ̀ kan fi iṣẹ́ dà sí lópin ìgbà ní ti ṣàkúlù bí mú sáàbù ti wà lọ́nà kò lọ́mọ kò sì ní wíwọ́ àtẹ́jọ́ ka lúgbàdá láàmùbá dáadáa àtẹ́jọ́ ka líbàdá àtẹ́jọ́ ka ìmìnà ẹ̀yọ̀kan rẹ̀ lókùn o ní jọ tí tàfíìfù bá ti wọ ọ̀nà tàfíìfù gbé nǹkan tán kọ́ọ́lẹ̀ lèyàn fẹ́ ká ní ìfẹ́ nǹkan tí wọ́n kọ́ọ́lẹ̀ yẹn fi ìwọ̀n lọ́mọ níjọ́ àwa ti dé gbà tọ́mọ dé àjápẹ́ tó ń gbé àtúnkàtàgbà nítorí báyìí láti àwa mọ jíìmù mọ̀ tó ṣe tí ó tún clear dáadáa tó lẹ́gbẹ̀ẹ́ wá wọ́jú làwọn tó ṣe tó bẹ́ẹ̀ pé ìdáwà bẹ̀ẹ̀ wá bá ìlú wa wọ́n kọ́ ọlọ́run lọ dáka alẹ́ ìmọ̀ mùsàkáwí abdulhan mùsàkáwí ọmọ kẹwé ibùn hajar ìgbà tó ń sọ bí ibùn hajar ṣe máa ń sáwàdà àwọn àpá máa ń sáwàdà rẹ̀ wọ́n yẹ́ wọn ju àwọn ìrìnàjò ẹ̀wọ̀n serious number kìí ṣe láìpù wọ́n simple súnà rọrùn wọ́n sì mú olè kò lè di kẹrì tó bá jọ lè ṣe ìlú kọkànléláì pàṣẹ́ńtà ẹlẹ́pẹ̀lẹ́ ẹlẹ́pẹ̀lẹ́ níjọ́ tí ilé ó bá wà jihad kèfèrí èèyàn lè wọn bá ti wá glóòsà àléhí olóòsì bí ayọ́ nàbí jáhìlì kò fa wọ́n mọ̀ náà fi wá glóòsà àléhí àwọn orion níbẹ̀ ó tún rí muhammadu wà máa hù alá kùfà ẹgbọ́bí ó tún rí ma rahmatu minallah lintala èèyàn kì í wo mùsùlùmí kó táàfẹ́ ilé mọ́ ó gbọ́dọ̀ ní kankan tó ṣe tó wẹ́kọ̀ rẹ̀ kí ẹ̀bá ṣẹ́yìn ẹ̀yìn jẹ́ so àṣàkárí wá ń sọ ibùn hajjá ṣe máa ń sára kọ́tọ́ ọ wá sọ irú àwọn àwàdà náà tó ti wá sábà fọkùrọ̀ á lè kalẹ̀ sáwọn ọgbẹ́ wọn èwọ́ wọn èsì kàmọ̀lì eri ya ẹ̀rìn ẹ̀rìn nìtù mo ba kọ ìyá kàná àbúrò no ẹ̀ṣẹ̀ ń jáde ẹ̀rí ẹ̀rù ní ojú báyìí tí a pé ìfọ́mọ̀ látàkì kílẹ̀kà yìí báyìí ìsàfẹ́ ti mọ̀ ẹ́ ìfẹ́ sátàwẹ́ wọ́n yá kàmẹ́ta ẹ̀ nàbí sáàmà pé tó bá ti mọ̀ ní ẹ máa wọn tí wọ́n lẹ́nu yìí ṣe ìmáàmù mọ́sálásí kọ̀tíbù kan wá bá alálejò ìmáàmù wá sọ fún kọ̀tíbù tó ń gbà pólí mímọ̀ lọ́wọ́ ní àmì lọ́wọ́ mo ní pọ́blẹ́mù pẹ̀lú áyà yìí èmi máa ń ka ọ̀nà méjì mo máa fi ń ka ẹ̀ ń gbọ́ ìmọ̀ nǹkan wá ìyáká tìfìn èyí sì tó máa ń ká ẹmọ́kọ̀ wá ìyáká sàbọ̀ kò sí tí ò lè jẹ́ bẹ́ ìfìyàtọ̀ mọ́ fẹ́ tẹ́kì kọ́tẹ̀ mọ́ wọ́n ta sí tí torí tí ń zọ̀bẹ́ lọ pé torí tó bá tẹ̀lé jẹ́ ti fi ìgbé tó bá lọ jẹ́ pé tó bá lọ jẹ́ sàbọ̀ 8 báyìí tó lè pé tí sí gẹ́gẹ́ ló kọ̀ rẹ̀ kì mo ti reduce 20 kéjì ìbẹ̀ sẹ́ńtà ti fi ìn tàbí ìnà ti kó ti bá mú pé dàpọ̀ ìwo ló kọ̀ lẹ́jì mẹ́ ọwọ́ gbá ẹgbẹ́ kó wọ̀ lẹ́jì so ẹgbẹ́ wọ́n ìlú ń kà sí ní ìyẹ́lá àwọn tí ti dìé ní ọlọ́run wa máa ń dó pé ìdí ìlú máa ń ká jù náà ẹ̀sẹ̀ yàtọ̀ ó ní bàbá àdìsí bá ti dẹ̀ ẹ́ ẹ̀sìn mọ̀ ní ó ọmọ wà dáadáa ẹnìkan bẹ̀rẹ̀ ẹni oníkùrá nílé tí gbogbo ẹgbẹ̀ àwọn aláṣẹ wa sọ fún pé wọ́n ní wọ́n máa ń pa kí ó gùn lórí ọ̀run àwọn aláṣẹ wa sọ wá wọ́n wá sófin kàrò pé ọba pé anytime tí ti fẹ́ kí ọ̀run aya kọ̀ọ̀kan lẹ́yìn fájá aya kọ̀ọ̀kan òun ni kẹ́ máa fi kí rákà kọ̀ọ̀kan tẹbátí tí bá jàtà àyà kan ẹ̀tún bẹ́ tí ẹran pẹ̀lẹ̀ kejì náà bá jàtà àyà kan wọ́n láwọn gbọ́ ẹmọ sáfún kùrán jẹ́ ó sì bọ́ síwájú ọba náà bẹ̀rẹ̀ tẹ́ bó ṣe ká àyà alákọ̀ọ́kọ́ tó kà fájà tẹmọ tó kà lọ́nà tó kù fákà قالوا ربنا إنا أطعنا سادتنا وكبراءنا ní ayé alákọ̀ọ́ ó sì aláwọ̀ àpọ̀ nígbà tí ó di ayé kejì ó kí láti pé rọ́bánà áti him di ife ìrìnlẹ̀ àgbàtúwọ̀lá àdùn láàrín ìkẹ̀bí rẹ̀ ìtàkó ti pàtì mẹ́sẹ̀jì ọba ni ah no ẹmà kalọ́bàgùn ló gbogbo ẹ̀sọ̀ olóòfin òpin ó láyà kẹ̀kọ́ náà kà ń fi fún ọ láyà tó yẹ ọ wípé wàkọ́ọ́lù wọ́n sọ pé àwọn ọmọ náà sọ pé rọ́bà náà lọ́wọ́ iná àtà náà àwọn olórí wa látẹ̀lé o wàkúbà rọ́rà náà tàwọn tó gánú afa àgọ̀lú náà tẹ̀lé àwọn tó wánú ẹgbọ́n òun ló ní káàmà káyà kan àníbi káyà kan ó sọ wánú àwọn láyà ibẹ̀ ìsọ inú èpè rẹ̀ ó bọ̀ wá gbọ́ èpè ló tẹ̀lé ayẹ́lẹ́gẹ̀ ìbò rọ́pà náà ti ń dè ìfẹ́ nínú àtàkì àwọn olórin tó sọ́rọ̀ ìyà méjì ni òbí jẹ wọn wà láàánú lánà kẹbí rọ̀ kó lánà tó áá ah, lánà ẹ máa ká tó bá wù ìbẹ̀ ń pèsè ní ìdámà sọ fún wọn lóòsí mo ṣe kòrú kòrú tó sáà tó wọ uh, ìtumọ̀ yìí wọ́n ṣe tù yìí ara àwọn kan tó wípé ọlọ́run ọba fún wa ní òrùpa nǹkan tí àwọn àìsàn ló ń sùn láàrin ara wọn hmm? pé ìdè sọ ń pa hálà àwọn àjẹ̀nú jáde dá nígbà tá àjẹ̀nú gan débi táwọn sáà nìké fún àníbi tí wọ́n ní ojúkòkò lè kọ́ àníbi wọ́n ń gúnra wọn ẹni tó bá tù báyìí yóò tù kó jẹ́ máa tó fún lórí wa á wa á táwọn àjẹ̀nú gan àwọn kan tún kí wípé lọ ọlọ́run ọba ń sọ fún wa rìpọ́ọ̀tì táwọn àlìjọ̀nù tá ń sọ fáwọn èèyàn wọn nípa àwọn tàbí ànábì ṣẹ́ẹ̀sì gbogbo nǹkan bá ti tú ẹ̀yẹ́ ìṣàwá ìjẹun kùrọ̀án sẹ́wọ̀n pé bá ti bá bá fi ń sọ àwọn tàbí ànábì ọlọ́run fẹ̀ka ti sọ ń bó sì láwọn àlùkùn mọ̀ tó wá bí fọ́ wọn mọ̀ wọn kí ló fi rẹ wọn lúkà ń tujẹ̀ محمد رسول الله والذين مع رشدان وكفار رحماء بينهم تراهم ركاء سجدا يبتغون فضلا من دورنا ذلك مثلهم في وجوههم ذلك مثلهم في التفاق بلا بس يبونيون وفي التفاق تو بلا بس يبونيون وفي بيت بيت كلا كاتو دي فليس بمصطفى عن كان والجنون كان جنون فأه آه، أما تاريو ركاء سجدا يعني تو بامورو تفسيره يوم مرشاهي tọ̀wọ́ hmm? sì wá pẹ̀lú pọ́pọ̀ takora tó wà pé àmà alkọ́lù fàáhí pẹ̀lú ìrìnà sọ́gbẹ́lù lọ́jì pẹ̀lú kò sí tọ̀kan tó takora wọn bẹ̀ ẹ̀yìn ṣùgbọ́n sì yá fún ìjẹ́ fọ́kàn ó hàn bẹ̀ so ìtumà kejì wípé wọ́n ń ròyìn báwọn tàbí ànábì ṣe rí báwọn jọ kẹ́gbọ́n tí Qur'an wọ́n tún ròyìn àwọn tàbí ànábì kankan ẹlẹ́ẹ̀kẹta ni pé kò sí pé yóò kẹta rìvá àtìpọ́lọ́ ọ̀bá nípa hálù àwọn kékeré sí dáwà rẹ̀ pé káàdù yàkúnú náà lè ìgbàdá káàdù yàkúnú ló máa lọ pẹ̀lú àwọn kékeré pé wọ́n já lọ kékeré tànàbí pẹ̀lú bínú ni wọ́n sọ̀rọ̀ à ń jẹ̀ wípé láyéláyé ò lè máa fẹ́lẹ̀ hmm? ò lè máa fẹ́lẹ̀ ara ń táwọn ojú eléyìn náà wọ́n ní ẹwà lọ́dọ̀ kò tààdà àti alhassan àti zayd tọ̀ tẹ́rí yìí tí kọ̀sádà twitch tí kọ̀sádà tún tí nùbẹ́lì twitch òun wá ní òun ní irú ibn ashuru mi tẹ́ bá ní tafsiru al-mukhtasar tafsiran àwọn mú ti wí pé kálákọ̀ọ́kọ́ àwọn àlùjànnú wọ́n gunra wọn tó tó wọ́n lójú kòkòrò kan but anybody tí ó bá tu nísìnyí ní tí ó bá fẹ́ mọ́ yóò lè líǹkì ẹ̀ lọ tó wà wájú àti tó wà lẹ́yìn ìtumọ̀ rẹ̀ ara nǹkan ma wá ń fẹ́ fún èèyàn ni pé ẹ máa ń fẹ́ bóòlù yóò ti máa torí pé àwọn èèyàn tán fẹ́ tọ́jú ọ̀rọ̀ ọlọ́run wọn ò mọ iye ọ̀rọ̀ ọlọ́run wọn ò mọ iye ọ̀rọ̀ tàbílù àwọn tẹ́lá wọ́n fẹ́ lọ́pọlọ wọn nìkan tí wọ́n fẹ́ lọ́pọlọ nìkan lóga nìkan ni wọ́n ní àfẹ́tú òun lẹ́sìn mọ́ pé tàbílù wọn wà já yóò dry lẹ́sìn ipá àwọn gan fúnra wọn gan wèé dúró tì mọ́ nǹkan mí wọ́n máa ń sọ tó bá ti ara tó lóga sọ báyìí àṣẹ kan ni ó máa gbá bọ́ọ̀lù mọ́ fọ vitamin c ètò bí ìkẹ́ lóga nìkan ni tù lónìí pé tí a bá ti wá rí ìdán wá láwọn òyìnbó fi wá sọ pé vitamin c wá padà wá lárí mọ́ vitamin d wọ́n lẹ́sìn rí wípé ẹ́ ìjọ táàkùn náà àwọn àbá àfẹ́rọ ìwọ̀n fi tàbí kan ní tàbí òòrùn fíjà wá ewé ìsàsílò yìí tí ma ń láwòrán báyìí tí ó ní gbogbo bí irun kọ́kọ́ọ̀tì kí níkan tí tọ̀tọ̀ wí náà tí a fẹ́ pàtíkà tọ̀tọ̀ wí kan bẹ̀rẹ̀ ìtàlì táwọn jẹ́ ṣe ìjára azar àwọn ìsẹ́yìn tọ̀tọ̀ wí àwọn ìsàsílò anáṣàtàtòlù wọ̀fẹ́ ọ̀tọ̀tọ̀ wí kan bẹ tó ti wá báyìí táwọn afá ní tí àwọn ìbáyìí gbogbo sáyẹ́ǹsì ilé ayé lójú ilẹ̀ yóò fáwọn ọ̀nà síbẹ̀ yóò fi kíníkà kọ́ fún jù kíníkà ẹ̀ẹ́ ọ̀nà wáyé gbogbo ẹ̀ ló jẹ́ níjọ́ tọ̀kan náà àwọn afá fẹ́ ìgbà ìwọ́n kúrò ṣe ìfẹ́ ìgbà ní tàbí nìkan ní ojú rẹ̀ kan sí ọba ìjọ lórí wa tẹ̀sí òfẹ́ gan nítorí pé òun ò fẹ́ kan rí àgbọ̀n ọ̀rọ̀ lọ́n lórí rò pé àwọn nǹkan tó jẹ́ sẹ́kọ́ndì ní ẹ̀rẹ́ gbà wọn lẹ́yìn ìgbà tẹ́ bá ti tú pé lọ́rọ̀ tán lẹ́mọ̀ wá sí nǹkan tó bá jọ fi kùn lẹ́sìn báwọn èèyàn ṣe màjálù tàfíò oṣù kan ọ̀rọ̀ aláròyé ni ó máa fẹ́ ìgbésẹ̀ wá nílẹ̀ yorùbá ìgbà tí wọ́n tẹ̀ ìgbà tí wọ́n tẹ̀lé yorùbá ìjà ìdí yorùbá kíláàsì náà ó ti gbọ́ pé rọmọdún ọ̀dọ́ màdùn ọ̀sán yorùbá wọn ó láwọn ọjọ́ tó pọ̀ oṣù mọ́kànlá ló ní tòjú ìtọ̀sán yorùbá oṣù kùránì ò wá ní kẹ̀kẹ́ sí láì kan náà ní oṣù gbàgbọ́ ọ̀yá tó wà bẹ̀rẹ̀ sí sẹ́rí ńgbà tí ọba ọlá gúdú tó wá jẹ ìgbà kíyàn náà àwọn òṣìṣẹ́ aláàbà tọ́wọ́ láti àwọn àwọn sálàpù wáyé tàbí òun akún hmm? akún tó ṣe pé gbogbo ìlú bá sì tún náà kọ́dà wọlé wọlé olè ìṣẹ́ láti mú kàn pé ẹ áyà torí tó fẹ́ lò mo fẹ́ tu lórí bí mi ò fẹ́ ìṣètù tó pé òun ní àpláì tó mo ó kọ̀rẹ́ tòlú ó rèyàn lè jìdí kọ́dà kẹ́ ìwé òun kọ́ ní sọ̀fẹ́rù sọ̀rọ̀ ìgbà ọ̀hún ọ̀hún ṣèbí nù sí ìta ìgbé àrùn èrò ìdílé tó fi rí lọ́jọ́ wájú sí ìtùnà ọ̀fẹ́ náà so àwọn ọ̀nà mẹ́ta ọ̀nà mẹ́ta ẹgbẹ́ ìjọba bẹ́ẹ̀sì lórí nínú àwọn sọ̀fẹ́rù sọ̀rọ̀ tó lè jẹ́ sọ̀fẹ́rù tó mọ́rọ̀ kẹ̀rọ àwọn níwọ̀nba yóò mú ọ̀rọ̀ àwọn sálàkù kan lọ sí àpáàlùwà níwọ̀n bá ní ìṣètò òjì ẹ̀ tó lè jẹ́ mọ́tàkì rẹ̀ zálùmọ̀tò káwọn èèyàn amójú ẹ̀fà bẹ́ẹ̀rẹ̀ ṣe máa níjọ́ ní máa zálùmọ̀tò mọ̀ pé ọlọ́run àwọn àpáàlẹ̀ haúsá ọlọ́kù ṣe dára fún àwọn amójú tọ̀sílù púpọ̀ hmm? nígbà àwọn tàbí ìdáwò bọ́ nígbà táwọn mẹ́rin yorùbá áà ah, gbọ́ àwọn ọ̀sẹ̀ tàbílò wọ̀ tí wọ́n ti kọ́kọ́ sí gbogbo ẹ̀ wọ́n ti mọ gbogbo ẹ̀ ẹ̀ mọ̀ wọ́n wá kó nǹkan pé wọ́n bá gbé ẹgbẹ́ fún un kalẹ̀ báyìí masha allah so àwọn ọmọ gbogbo ẹ̀ ọjọ́ ìdájọ́ náà ṣe ìrẹ̀wẹ̀ ní kan sábárí ní àná èyí wọ́n máa tọ́jú sábárí lọ́sọ̀ wọn ká gbogbo ẹ̀ ẹ̀ wọ́n dẹ̀ mú nǹkan tó sì ní tó tó tí kì í nǹkan ṣe tàbí àbámíta yìí sọ́lájà lálẹ́ ní ìjọ àwọn tẹ̀síwò àgbákò kan so ibùdó tẹ́lẹ̀ àràfíà ọ̀gbá ó ní síra kan tó ń pè ní wọ́n tù wọ́n pè ó kọ́ ó lè má tó kọ́ tó pè ní bọ̀ wọ́n pè alhassan tó wọ́n sẹ́jì á ní ó kọ́ síra yìí ibùdó tẹ́lẹ̀ àbájì bẹ́ẹ̀ sọ̀ kankan pàṣẹ ìlú ìbẹ̀rẹ̀ tí wọ́n kọ́ sí àríwá ayà á tó bẹ̀rẹ̀ pé ókè ẹ̀ẹ́sẹ̀náwó àkọọ́lù sẹ́lá fi ààrẹ ayá kí ní kàfí náà ìfẹ́ mọ̀ wá kí ní kàfí tó wá bẹ̀rẹ̀ yóò mọ̀ pàtàkì pé ìfúnmọ́ àkọọ́lù sẹ́lẹ̀ tọ́gbàtọ́gbàtọ́gbà ibi ayá ma àkọ́bákà mi ẹ̀rọ máa fẹ́ ọmọdé hasanatin ọmọdé ọlọ́ àwọn ìṣẹ̀lẹ̀ àtàkùnrin àfẹ́ ìtìrà rẹ̀ yóò kò lè wà lẹ́ǹtà àmọ́ á láìlá ẹ̀dùnmá káà á ibẹ̀ mo ti wá rí pé ibùdó ni àwọn akóso dáàbò náà fẹ́ kọ́kọ́ kọ́kọ́ ti jẹ́ wà padà àwọn tọ́lá kùnà kó máa ṣe kó máa ṣe tàbí ìrọ̀lẹ́ ọkọ̀ kan inú ìdè ìjọba ẹni ṣùgbọ́n inú ìdè ìjọba kọ́rẹ́ ìṣòro ìgbìmọ̀ ayáde kankan ayá ti lò ìwà náà dáàbò náà fẹ́ ìlú ìjọ́ ẹni tó ń jẹ́ ìjọba ẹni ọjọ́ pé ní àwọn àwọn ìṣàkóso Eh, torí pé òun ló fẹ́ sọmara ẹ̀ ti fáwọn pé gbogbo àwọn pàṣípàṣẹ àwọn sálà kò pàṣípàṣẹ àwọn sálà ń fẹ́ jù báyìí but òun sọmara ẹ̀ fẹ́ tí ó fa àwọn àpò àlùkò ti túmọ̀ rẹ̀ kò ní dàbí pé eh, adakọlù kọ̀tádà wà kíni kankan bí ó fi jẹ́ kọ̀tádà ní tó bá wọn sá fi tú bẹ́ẹ̀ òun sọ ọ̀ tó bá wọn tó bá ní interest bẹ́ẹ̀ pàṣípàṣẹ ò dáadáa hmm. ó dájú ní àtẹ̀sí pàṣípàṣẹ ní àyà kí n fọwọ́ àpò àlàmọ́ sálà sọ ẹsẹ̀ bá ti rí hmm? ẹ lè sọ nǹkan tí òbí jẹ́ sùn láyà ẹ lè sọ pé láyéláyé ilé ìwé kọ̀rẹ́ because especially tẹ́lẹ̀ mú gẹ́gẹ́ ìmọ̀ ń fà láàárá yìí àwọn èèyàn yóò yàwọn ẹ̀sán bá wùsà tó ń bá mi gbogbo yàtọ̀ sí nǹkan tẹ́lẹ̀ ìjọba báyà yìí ìgbẹ̀rẹ̀ ìjọ kó sí ìtìjú ọ̀rọ̀ bẹ́ẹ̀ àwọn ọ̀rọ̀ míì tẹ́ máa fà láàárín ara yìí tó ti pé bá ti wáyà náà kò sọ̀pọ̀ tó náà òun nínú ìjọ òṣèré nínú ẹ̀ so ó wá ní lẹ́yìn àti àyà ìsọ pẹ̀lú má fi tù yìí ibi hmm, ká tù pé àwọn àlùjọ̀nù ọlọ́run bá ń ròyìn hálò àwọn àlùjọ̀nù hmm, wípé á ti dàtà àjọ̀nù gbọ́ kúrò á ní òye ìdájọ́ tó wù lọ́wọ́ wọn múra wọn lẹ̀ káàdì àti ìyàtọ̀ múnádọ́gbọ̀n bá ti àlùjọ̀nù ẹ̀wọ́n náà bá ti sọ̀rọ̀ káàdì sọ́lọ́ ọlọ́run sọ àwọn tó jẹ́ tó jẹ́ fáìlì mẹ́ ẹ́ ẹ̀sìn owó sí bá sí ẹ̀mẹ́ta three set of you láyéláyé ẹ̀ tí bá ka translated for us wò láyéláyé ìgbóòrò jẹ́ kó tùmọ̀ ẹ̀rẹ́ fúùtò tí ó fẹ́ fúùtò tí wọ́n ti pọ̀ jù ẹ̀rí ẹ̀rí bracket ni yóò bracket rẹ̀ yóò fún bracket ó sàfẹ́ accommodate gbogbo mi láyé lápá ẹ̀yọ̀ kan náà yóò sì máa mí nílé yóò sì máa mí nílé yóò sì máa mí nílé kò sẹ́ni ìlànà tó lè kílẹ̀ kó mọ kúrásì ò bá tẹ̀ fọmọ ìlànà ìlànà lọ tó lè ọ̀kan lè kúrá yorùbá ní kaná ló má ó lò ẹ́sípáàtì kúrá mi léyìí tó lè kàn lárúbáwá ó ṣe wọn kọ so káájú yẹ̀kù lónà àléyìn ní bàtà yóò máa rí fáà pé àwọn àlìjànú wọ́n fẹ́ẹ̀ máa gunra wọn gan lórí nítorí ojú kòkòrò wọn ní àdégbòkúrá kadu ya kunu ori fasal de the second meaning kadu ya kunu ori fasal on saja nabi sallallahu alaihi wasallam yo de ba wa aljanu ni wọ́n wá report fa wọn èyàn wọn pé ah ibi tan te la nabi de tan fe ran re de eh ah, ah tó bá ṣe báyìí àwọn no ṣe báyìí wọ́n fẹ́ bo mole wọ́n wá wo fa asujada ba wọn ṣe report ke ta wọn la ko pejo o report we be oro wa bunu masuda ta ko fi ko te ro yin no debiya oni wallahi la qad sha'atu fi sirati mulki وشاءت قيصر في عظمته فما رأيت أحدا أعظم في قومه من محمد في أصحابه mo ti dọ́dọ̀ تقولي ọlọ́lá tó pọ̀ yìí mo dọ́dọ̀ ìbítọ́ bakisra tí ń lọ bakisra lọ bá wọn ní fásitì bó ṣe tóbi tó mo rí láàrin àwọn èèyàn sanjá àwọn ìmẹ̀wà àtàwọn tó ń jẹ́ sọ́jẹ́tẹ̀ mo ti dọ́dọ̀ ọba pẹ́sà pẹ́sà of Rome Roman Empire báwọn yẹn náà ti tó àlùkò náà ti ń èmi ò rí ẹnìkẹta tó tóbi tó sì lápàálé tẹ́sẹ̀ ń bọ́bọ̀ rẹ̀ tẹ́sẹ̀ rẹ̀ bá nàbí ti rí lànà tàbí pé ó tóbi lọ́dọ̀ wọn débi mú kọ́dà ẹni ìyí ànábì yìí ṣe tó bá kú bọ́ báyìí ó tún hàn fún ẹ wọ́n fi ra bó bá sálọ̀ aláwà yìí ó tún gbomi àlọ́ àlá pé á ah! so infection yẹn táwọn náà ń ṣe ipa àwọn tàbí ànábì sálà ọ̀sẹ́là wọ́n gbà bá níbi wọ́n ti ń tẹ̀lé báyìí jàǹdù náà bá sọ ọdún rẹ̀ èyí nípa wọn ẹ̀ṣẹ̀ pọ̀. So, now, èyí ò tẹ́lẹ̀ bá bá sọ wí léyìn náà. Then, ká tó sọ wípé nísìnyíbá ọlọ́run ọba náà fẹ́ karùn-ún àwọn tàbí ànábì náà pé tààrọ̀ mú òkà tọ̀ ìtumọ̀ ẹlẹ́ẹ̀kẹta ni wípé àwọn kèfèrí mọ́ká tánàbí bá tó pèsè tọ̀ yìí káàdìyà oòrùn náà tí káàdìyà fún ọkùnrin bá dáwọn kò pé wọ́n fẹ́ dáńgọ̀ tèlé sílẹ̀ hmm? bóyá torí pé a pọ̀ bọ́ọ̀lù kan yẹn rí àbí tó wọ́n fẹ́ ṣe ìta gbogbo gíní kárí àpò nínú náà lọ ìbàdá hmm? ló bàdá àti yóò náà ó sì gbogbo láìka láìka náà ọlọ́run ní قل إنما أدعو ربي ألم أشرق بي إنما أدعو ربي ولا أشرك به أحدا قل إنما أدعو ربي قل لا وانك àwọn tó ń ka kúlù àwọn kéré ọ́sìmọ̀ àti hamza wọn ló ka kúlù táwọn ká yìí àwọn yòókù kọ́lá tẹ́mọ̀ fẹ́ dákùn ní ìsàn báwà gan látún ká ètò jẹ́mà ìnọ́ríjà ní tó sọmọ tàwà tẹ́lọ àwọn akàkọ́lá fẹ́fà ní kò sínú kòrò áníkà ẹ̀ẹ́dí ìwọ̀n tẹ́lọ tó ti sí ẹ̀ẹ́dí ìjẹ́ ìjẹ́ ìjẹ́ ìjẹ́ àwọn tó wáyé pé kí ìkọba ti pọ̀ tó lọ́gbà tó ásìmù làwọn kó ló sì wà ń bẹ hmm? ìwà ànábì sọ pé ìnáma àdìsọ̀rọ̀ bí sọ̀tẹ́ ẹ̀mọ̀ pé èsì pẹ̀lú táwa tún sí àtẹni tó bá ka kúlà àtẹni tó bá ka kọ́ọ́lá hmm? ẹ jẹ́ ká wo tá a bá wo kọ́ọ́lá ẹni tó bá ka kọ́ọ́lá ẹni tó bá ka kọ́ọ́lá ìtumọ̀ ẹlẹ́ẹ̀kẹta ló lọ pẹ̀lú wípé nígbà táwọn ìsọ̀tọ́ là àwọn kèfèrí wọ́n dájọ́ pèjé ìsẹ̀gbà ìwọlógún àyà nígbàtà wọ́n sọ bẹ́ẹ̀ kọ́ọ́lá náàbí wọ́n sọ pé àfẹ́wò ah, èmi ò nà máa rẹ̀ rọ́bí wọ́lá oṣù ìtẹ́ẹ̀tẹ̀ ni o kẹfìmọ̀ pẹ́kọ̀ kọ́ọ̀lá gbọ́sẹ̀ pẹ́ ní tí ò bá fẹ̀ kan mọ́ sáwọn tàbísírì yìí bẹ̀ tó tẹ́ yọ kan àkọ́kọ́ yóò kọ́ tako kọ́ọ̀lá tó kàn wọ́n ti kọ́ kọ́ọ̀lá ló fi pọ̀ nínú táwọn afáàkàn tó sọ wípé ìnáma adòwòrọ́ bí mò ń kọ́lọ́ ọmọ ọba mi náà la kó ṣe òṣèlú rọ́bì àhàdà kí n ní fi ẹnì kankan kí n mú un lórogún pẹ̀lú ọlọ inṣàlá tó bá di ọ̀sẹ̀ tí ń bọ̀ àkókò ìṣẹ̀lẹ̀ ọlọ́run ọba àbíọ́ ṣàkóso Qur'an ní rọ̀bì àkóló rẹ̀ wọ́n náà rọ̀ sódó rẹ̀ wọ́n jẹ́lá àzáyé náà. والصحابة السلام عليكم